wọ́n ṣe irú àwọn àbíbù lágbègbè àbíkí kan pè àwọn mùsùlùmí ó di ìyàtọ̀ mùsùlùmí kóòn àti mùsùlùmí bóòlù àmọ́ àwọn méjèèjì ìtumọ̀ náà ni orientalist àwọn tó bẹ́ẹ̀ bá ìsìlámù jẹ́ máa mùsùlùmí lọ́wọ́ àmọ́ lọ́wọ́ ọba subhanahu wa ta'ala ọba ògo olùdáàbòbò ìsìlámù inna náà nínú ọgbọ́n náà kẹrọ wa inna láhùlá hafizun dájúdájú àwọn aláṣọwọ́ ƙùrán kalẹ̀ ai islam ƙùrán láti zikir wa inna la'ula hafizun àwọn láti ma dáàbòbò náà lọ́wọ́ kò fi dáàbòbò gbogbo àwọn oríkìríkì àwọn ìkó tí wọ́n bá islam dúró wọ́n fi dáàbòbò wọn inú wọn náà ni imam buhari àwọn ka ìmọ̀mù buhari bá ń tọrọ ń pàdé kárìkà ń fi kan sí àwọn jáde ń ka yẹn kárìkà mú lò wà very very important kárìkà mọ́ ẹ̀kọ́ yẹn lò bẹ̀rẹ̀ kí yẹn ka ẹ̀kọ́ nìkan ni kí yẹn put into practice olójì ó ti yé wa ìṣòro kan fún ẹ̀rọ ń tọrọ àwọn afọ àgbẹ̀ alẹ́ ilmu àti sumau ìmọ̀lẹ́ni ká máa ń gbọ́ bá ti ń gbọ́ yìí wani an sha'o ma ta sma'on karo nusu kuma maza lẹ́yìn náà kọ́ an ta fazo ma ta on kai hasuri kuma maza an ta amalu bi ma ta fazo ne a cikin jifati a kudin jifati kuma maza on wa azamuwa ga gbogbo an ta kuliso fi amalu ba su ikhlas ọlọ́run ó di yéwà ọlọ́run dípò yéwà lọ́jọ́ sálà jùlọ sálàyé lọ kìtàbù tá wọn ni kìtàbù bóyó lọ́sọ̀rọ̀ pàwá tí à ń sòwò àti à ṣeré ọ̀pá sí ó bá wa ń sọ̀rọ̀ pa owó wa ní jẹ haram bóò láti jẹ tí tọ́mọ́ ọgbà ọgbà àgbà halal. nígbà wọ́n lọ agbá náà ní kẹma jẹ halali sinna sa'ad radiyallahu anhu olùgbà nabi muhammad sallallahu alaihi wasallam ni ya rasulallah dámi bẹ̀rẹ̀ wọn bá tí bísàdúwà kọ́dọ̀ mi máa gbà alábi ni máa jẹ́ oúnjẹ halal àdúrà rẹ̀ máa gbà máa jẹ́ halal àdúrà rẹ̀ máa gbà lọ́pàá sí ní bá sí pẹ̀lú yẹn náà yọ́ sí mọ́yàn gbogbo halal ní jẹ ọdúnwà fún yà yọ gbà ọgbẹ̀rẹ̀ tí kì fún yà orúkọ dára nù ó di wa ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala akfina bi halalika an haramika wa agna bi fadlika amman siwak kitabu قال إمام بخاري رحمه الله باب بيع خلط من التمر báàbù àwọn specialities kan àwọn kanú àwọn dẹ́bìnù àwọn dẹ́bìnù tó àmà wọ́n jẹ yẹn wọ́n ní iye lórí jìra wọn lọ àwọn kan mẹ́lọ tó kíkọ́ wà ní àwọn kan lọ́wọ́ àṣíṣàl aláàbù tó máa dàgbà pọ̀ wọ́n tà nínú wọn tẹ́bà àdìs 2018 حدثنا أبو نعيم حدثنا شعبان شيبان عن يحيى عن أبي سلمة عن أبي سعيد رضي الله عنه قال وصلنا الله كنا نرزق تمرا جمعي اللهم سي عزكي ابن فوالق لقو وسي فريسي وهو خلط من التمر هنا لأن خلع وجالك أنا أمي نوع وتمر وقلنا نبيع ساعين بساعين àmọ́ òkú wọn ní ojú àwọn àmú ìmí àmú méjì sáà méjì a lè máa gba sáà kan bí múdù ńlá méjì a máa gba múdù ńlá kan eléwà special a máa fi múdù ńlá méjì gba múdù kan sàkárà nàbí sallallahu alayhi wa sallam láà sáà ayin bí sáà yàrá ọkọ̀ bá mu ولك ولا درهمين بدرهم هذه درهم ميجي ما بالي من كان قال ساعة كان ساعة كان ما اي تاكسي بدا تي تمارا امو لا لا فوق كفرامي اما ما في بدا كده بس كده كده ma fi múlù méjì gba múlù kan ẹ̀ bàmù ọdẹ yìí ìjọba bá rahimahullah ní nítorí pé yorùbá ìdájí wọ́n bẹ̀rẹ̀ yẹn ó di yé wa ọlọ́mọdé àfọ̀rọ̀ yé wa báàbù kààlà imam buhari rahimahullah báàbù ma kíla fi lihal wa jazar báàbù tí wọ́n sọ nípa ìtìbájọ máa ẹran àtijọ́ ẹni tí ẹran alápàtà حدثنا عمرو بن عصف حدثنا أبي حدثنا أعمش قال حدثني شقيق عن أبي مسعود قال جاء رجل من الأنصار يقنى أبا شعيبا يقنى أبا شعيبا فقال لغلام له قصاب اجعل لي طعاما يكفي خمسة ثم هذا سيدنا أبي مسعود مدينة محمد صلى الله عليه وسلم اما اما اما في اجعل لي ni arákùn ìgbà náà ara mọ̀dínà wà bẹ́ẹ̀ mọ̀hànmà sílọ̀lọ́ فإني أريد أن أدعو النبي صلى الله عليه وسلم خمسة خمسة خمس tí mo fẹ́ kí àmì islam kọ́ wọ́n ju márùn lọ àwọn márùn kọ́ wọ́n jẹ lọ́dọ̀ mi so oúnjẹ yẹn márùn náà ni kò sí torí mo fẹ́ kí àmì islam sẹ́lẹ̀ mi fa inni kana araftu fi wọ́jú ehi jù ọ́ torí mo rí gbé àmì bí n pàdé sẹ́lẹ̀ mo rí àpẹẹrẹ pé bí n bẹ lára àmì sẹ́lẹ̀ mi mo rí náà nà ọ̀rọ̀ ọlọ́kọ̀ wa tẹ́lẹ̀ sẹ́lẹ̀ أكبر فإني عرفت في وجهه جوعا mo rí pé ibi ń parí bí mo rí àkàrẹ ibi wájú ọmọ ìsìlẹ̀m ìgbà ahùn tó bá pè wọ́n ìgbà ma ohun rọ́júlù nù arákùnrin kan wá tẹ̀lé wọn ìjẹlẹ̀ kẹfà nù òun sí náà wọn sí wọ́n invite ọ̀kára nàbí sallallahu alaihi wasallam nínú ọjọ́ àbí masoud al-ansari pé ìnà áàzà kàtàbà náà ìgbé àná ànábì sọ pé arákùnrin ń tẹ̀lé wa kò fún àmà nǹkan àjọ ọ̀bọ̀ wa àmọ́ ń tẹ̀lé wa fa in shida ta'zan lahu wa azin lahu wa in shida yardi yardi raja ẹ̀kọ́ gbàlá ẹ̀kọ́ wọlé àti jẹun fine báwo ìwọlé kọ́ padà kọ́ya padà sínú àwọn tọwọ́ táyì right kàràlá bẹ́ẹ̀kọ́ azan tu lahu wọ́n rárá o ànábì gbogbo aláìkọ́ wọlé bàbá Usaimin rahimahullah wọ́n ń sàlàyé lábẹ́ àdífì yìí pé inú àwọn fáìdà tàbí mẹ́rin pé ìsáburú ń bẹ̀ kọ́ invite àwọn èèyàn kẹ́lùmí tẹ̀lé wọn ìsáburú ń bẹ̀ àmọ́ ń tẹ́tẹ̀lé wọn ẹ̀kọ́ mọ́ pé òun ò ní privilege àbí òun ní chance right àti wọlé àti pẹ̀lú yọ̀ǹda ẹni tó kọ́ invite yẹn ó di wa ìsáburú ń bẹ̀ kọ́ tẹ̀lé wọn àmọ́ wọn náà máa fi tó mo láhàkùn bí lọ́rọ̀ rẹ̀ ìtumọ̀ wọn ni kò ní ráyà sí wọlé pẹ̀lú wọn ó ti yé wa bọ̀lá lẹ́yìn náà ẹ̀yìn tẹ́ lọ yẹn ẹ̀ sọ fẹ́ ń tẹ̀lé báyìí wọ́n wá sọ pé iye báyìí mò ń fẹ́ wọ́n sọ iye báyìí wọ́n sọ iye àwọn yẹn ní ogun jù alábọ́já tẹ̀lé wa síwájú kọ́ wọlé àbí wá wò ó di wa ó ti bá ṣẹlẹ̀ àmì ọlọ́mọdé àfọ̀rọ̀ yìí wọ́n lọ́wọ́ náà قال إمام بوهاري رحمه الله باب ما يمحق الكذب وكتمان من البيع باب تقول يرو كما سوتكما إما يكون البركة ما يكون أبيوا ما يو البركة ما يكون تبان سوت واسوتكم به البركة كم يوم أبيوا ọlọ́wọ́ bá kó sí àlẹ́ bọ́ọ̀ bá mọ́tò àfọ aláàzùkẹ́ alábàríkà gbogbo wọn jẹ́ máa kàtúmán tí wọ́n bá ti wà ń bẹ̀ bí wọ́n ti wà ń bẹ̀ ó di wà kí alábàríkà mo rántí ọ̀rọ̀ kan tí alájà abdullahi kéwù mi sọ láyé sọ pé 1962 ló ń wálẹ̀ yìí ó mọ̀ táwọn adélẹ̀ yìí báwọn ti bá ọjà Kaduna yìí ni pé àwọn ọkọ ìyàwó ni wọ́n wà ní main shop àwọn ìyàwó wọn yóò gbé bench yóò gbé kíkù kékeré síta pé pé ọkọ wà ní main shop ìyàwó rẹ̀ wà ń ta ọkọ bá jáde lọ ìyàwó yẹn lọ́nà mójútó ṣọ́ọ̀bù ọkọ rẹ̀ bó ṣe wà nìyẹn èmi náà dé bá ń tàbí títí náà dé lẹ́yìn èmi náà dé bá ń bá láàrin ah, wọ́n ti tàwọn obìnrin ní kìrẹ́mí ńlá àti gíríkà kí náà ń pè lọ́jà ẹ̀yà lọ́jà ìjùmọ̀ bí lọ́nà àwọn kí ní èyí ó di wa àwọn àbúrá yìí wọ́n sọ pé ń sọ̀rọ̀ ń pa ìyàwó ni àkọ́kọ́ ìyàwó wá ní pé ọkọ wa ń fi ọmọ fún ìyàwó ẹ̀ ọmọ tọ́jú ẹ̀ àwọn oúnjẹ ń pín oúnjẹ nulẹ̀ oúnjẹ ń pín oúnjẹ ìyàwó ń gbìdàjì náà ń gbìdàjì responsibility ẹ̀kọ́ ọmọ agbé yẹn ti shift fúyàwó yẹn ọlọ́ọ̀bá náà sọ̀rọ̀ àwọn ọ̀dàlá yóò wá shift azùkí yẹn fúyàwó yẹn ó wá di pé nígbàtọ̀ ya táwọn ọkùnrin ọ̀gbọ́ àwọn òṣèlú ṣe wọn má wọn ò tẹ̀ rí tébù kù síta má àwọn obìnrin kan wá gba àdàmínà eh, shop wọn sọ nígbà yẹn kí bá lọ́jà ní ìsìn àwọn tí wọ́n lówó jù lọ́jà pàápàá jù láàrin àwọn káàrọ̀ òjìrì àwọn obìnrin yẹ̀ tí ọmọ èyí tẹ́wà lọ́jà lẹ́yìn tọ́ tó tọ́ lọ́rọ̀ yẹn àríwá òun láwọn ọkùnrin ọ̀pọ̀ lọ́pọ̀tí kó lọ́jà lọ́pọ̀tí kó lọ́jà ó di wà èyí tẹ́wà lọ́jà lẹ́yìn tọ́ fún wa tó kálẹ̀ sílẹ̀ ló jẹ́rí àìsàn kọ̀ ló jẹ́rí ó di wà tó kéèyàn gbìyànjú tó bá ní àti máa ìtọ́jú àwọn ẹbí ẹ̀ bí àdíṣà kan àfẹ́ لما بتفسير حتى ما جعلت في في امراتك صدقة حتى ما جعلت في في امراتك صدقة حتى وكلي ما في اواجه ومنا صدقة انا ما بتعلي كيفين اودي وا عمد وا يا ما مسلمي وا كل ما مسعد كلام بالكفوا نعم باب ما يمحق كذب وقسمان من الفضي باب انتي ارو عفيف في يوتقما كما يعلق ما يقول انه ان اتتو حدثنا بدل ابن معبر حدثنا شعبة عن قتادة قال سميت أبا خليل يحدث عن عبد الله بن آل عن حاكم بن حزام رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال أزواجك البيعان بالخيار ما لم تفرقا أمازوان أنت تجا أتبت البيعان أريد أن ينصوه من يتفايت أتبع بوين لا بلاد ما لم يتفرقا ثم ما أو قرأت هدف الرقم ستة وفتكا فإن صدقا انت ما انسوه انت اجعني انت اجعني انت ما انسوه انت امني بس تفورها ان صدق وبينا سلعي ببود رجع ورهن فلا مسؤول سلعي لك ورهن فلا بورك لهما في بيئيما انا وصل بركة تجع بو اذن قولوه انت رجع تبجع اذن قولوه بورك لهما في بيئيما تقوى نجوان فإن كتما حكما قراء كمان كمان قراء وكذبت قراء محكت بركة بيئيما ويو البركة كل دعوامي انت قوة البركة لسنبه انت رجع البركة لسنبه قد يوا البركة كما وعبي شيء وتنسي فأمرتي أن سوفه ظلول فوق وذات يقول كفر وكفر باب قول الله تعالى باب الطرق يا ايها الذين امنوا لا تاكلوا ربا اضعافا مضاعفا اتقوا الله لعلكم تفلحون باب قول يا ايها الذين امنوا اما قول الله تاكلوا ربا اما جرتا اما جويلي ìgbà áfẹ́nu náà ní ìlọ́po ìlọ́po ẹ̀yà ní 1 million yíma gba 2 million jẹ́jù bẹ́ẹ̀ lọ ọ̀pọ̀lá ẹ̀pẹ́ ọlọ́ọ̀bà alákùn tó fi hàn ṣẹlẹ̀ bá jèrè ń jẹ́ ìṣe ní sẹ́gbàrí báyìí jèrè ìgbẹ̀yìn bára máa burú náà ni ọlọ́run kó sáà حدثنا آدم حدثنا ابن أبي زئبة حدثنا سعيد المقبري عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال مبارس سيدنا أبي هريرة رضي الله عنه لياتين على الناس زمان لا إله إلا الله لهم قصانوا ولهم لهم قصانوا ولهم أهو أكبر لهم ولو ولم والله لم يجب أن أسكت كم بعضوية ọmọ ìjọ pásítọ̀ tó báyìí mo láti láti yẹn na alànàṣì zamanu ní wàláhì dídájú kò fún báwọn yẹn láyé báyìí lára omi ma akabar mal ọmọ ènìyàn ní kọ́ bí lówó kọ̀kọ́ kò ní kọ́ amin halali na harami halali ni àbí haramu ni wọ́n fi rówó ń tẹ̀ kò sí ọmọ ó ní ọmọ ìyẹn ó di wa ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala lọ́mọ akínà bí halálìkà ní ará nìkan kò gájú wa nínú fún ọmọ síwáka ó di wa ẹwọ ọ̀rọ̀ har àwọn mọ̀gọ̀ ó máa pọ̀ wíkan jẹ́ ẹni tí àlálẹ̀ ọ̀tí haramu ọ̀rọ̀ yẹ́ máa sọ́n ti yíò ọ̀rọ̀ burúkú ni ó di yẹ́yìn ó di lọ nìyẹn ọlọ́mọdé àwọn owó èmi tí wọ́n sọ fún yín náà ẹ̀yẹ máa ìsìnkú àwọn owó yẹn bí ọ̀rọ̀ Abdulaziz Arzikola ni ọlọ́mọ bá kẹ́ ọ̀bá yẹn ẹ̀yin mùsùlùmí ọjọ́ rẹ̀ jẹ́ oyè olóòsà ó ní àwọn ìsìlámáìlẹ̀ ọ̀sùnkúlá ní àwọn ìsìlámáìlẹ̀ tó sọ fún ọjọ́ ẹ̀yìn ó ní gbogbo òsà àwọn ìlú àwọn tẹ́jà ó di yé wa bó ṣe lọ ní ọlọ́mọdé àfọ̀rọ̀ yé wa nípa àwọn òwe yọba tó gbá yorùbá yí wá àwọn tó wọ́n sọ́nà yorùbá làwọn náà ìyẹ̀bí ti bá náà lẹ̀ ní àwọn náà báwọn ti ẹ̀jẹ̀ tó wà gan àríkínlókù àríkínlá ni mo dín àwọn ti yẹ wa tó bá pò ojú àti dáàmú bí ọ̀rọ̀ mọ̀ kọjú rẹ̀ kí ni a ọ̀rọ̀ yẹn wọlé lára òun gan mo ní bẹ́ẹ̀ yìí bí ìmọ̀ wọlé náà ni bá a ti gbọ́n lé ọkọ̀ lágọ̀ lé àlè yẹn wọlé gan mo ní bẹ́ẹ̀ ni wọ́n gbọ́ lé àlè ẹ má yálè òmùgọ̀ ni alábọ̀sán ni mo ni àyè ní agbẹ́ bá ti gbọ́nlé ọkọ̀ làgbọ́nlé àlè ọ̀rọ̀ wọn gbọ́nlé àlè bá ti gbọ́nlé ọkọ̀ wọ́n gbọ́nlé àlè kóbi àwa ilé ọkọ̀ làwọn ma wà ní tílé àlè níbi wa a ní agbẹ́ bá ti gbọ́nlé ọkọ̀ làgbọ́nlé àlè ọ̀rọ̀ bá ti gbọ́nlé ọkọ̀ ni wọ́n gbọ́nlé àlè gbọ́nlé ọgọ̀ ọgọ̀ ìgbọ̀ ó di yé kí ẹ mọ̀ pé yẹn báyẹ̀ gọ̀ ní ma fọ oríbú múra rẹ̀ oríbú ní kọ́ sí ma rọlù ó bí ẹyìn ẹ̀yà bẹ́ẹ̀ pò yẹ ẹgbẹ́gbà ẹgbẹ́gbà àti máa bá filẹ̀ àmà báyìí wọ́n sọ́nù ìwọ̀n tí wọ́n lẹ̀ ìbára wọn ìbálẹ̀ yìí náà ọmọ ènìyàn ni wọ́n wọ́n níwò méjì ìwòkànnà wọn oríkànnà wọn ni ó bí ẹyìn ọlọ́mọdé àfúrà yìí wọ́n rọ̀ bá wàhálà kùn sọ̀rọ̀ àwọn burúkú ní bẹ́ẹ̀ dànù ẹni tó kó jẹ olómà ìwọ tí wọ́n fún lówó dọ̀lọ́ fún mọ́kà bí wọ́n fún wọn fi pàrà fún ìdálẹ́kùn ọ̀sán ọkùn pẹ̀lú ọlọ́run wa tí a ìsìlámù ọ̀gbẹ́ láì láti máa sọpípé ìsọpípé rẹ̀ gan fẹ́ kú bára rẹ̀ ni ọlọ́run pé wọ́n láti jẹ síkì ó di èyí tó bá hàn ó lè fi hàn àdúrà ti àbá olùbíṣẹ́ rẹ̀ ó ti báyìí báyìí báyìí ó di ẹyìn mọ́nà pé má ti dé fún ọ̀hún pápákọ̀ ara ọ̀sọ̀ fún ó di ẹ fún ìgbàfà dákì ìta ìfà ìkàbá ìṣẹ́ rẹ̀ fọlámà ó dà bí wọn mọ́ bí sí nígbà tí ṣe eré òtún faramá wọn ní ìfàmà àwọn bí alálàáfíà alámùlàbí kó jọ alálàáfíà ara ọ̀hún إن الله طيب ولا يقبل إلا طيبا عجبا كان بيويني ọlọ́wọ́ bọ̀bọ̀ tó mọ́ mi dé pé in fact ṣẹ́gbẹ́ tó kó wà haramu tó lọ́gbẹ́ lọ sí hajj hadith wa pé tó bá fẹ́ gun nǹkan ọ̀gbun ọ̀tí tó dé mi kat tó bá fẹ́ gun gómìnà labbaik allahumma labbaik labbaik la ṣe wọ́n mọ̀ dára la labbaik laka bá sáadẹ́ tó ní ọ̀hún ní àdáhùn pé rẹ̀ àdá ìtìtọ́jú ẹ̀ wọlé ọ̀dẹ̀ ní sóríire àwọn ẹ̀kọ́ ọ̀dá ló bàjẹ́ la labbaik laka wala sáadẹ́ ó di wa tó ọlọ́ọ̀bá owó àláàlú kọ́lọ̀ fàájú lọ sí àjọ ọlọ́ọ̀bá ọlọ́run kó sàánù wa báwo tí wọ́n lọ ìwà òkè àti bá náà bá ń nà lọ́wọ́ níbi ìlú yẹn àbí ọmọ pé ìlú ni ọ̀dẹ̀ ń ẹnkọ́lẹ́jì ó jẹ́ wa àbúrò rẹ̀ ni ọlọ́ọ̀bá kó sàánù wa náà wọ́n á lè kún sàrántì náà olè oyè ọ̀rọ̀ náà náà ọdún ni wọ́n ó fún kọlíṣẹ̀ ní sábà ló kọlu mùsùlùmí ni mí ọlọ́jọ́ máa ẹ̀bọ̀ mi tí ó fẹ́ ọkùnrin àmà ọlọ́sílẹ̀ kọlù kan ní ọ̀túnṣe àti wáàzí ní kírun ọba ọba àgọ̀ ọba lọ́wọ́ eléyìí ọba àgọ̀ ọba wà bẹ̀rẹ̀ bí mo ṣe ṣe wà ní sábà yìí ni wọ́n pè wọ́n tó sọ̀kọ̀ lọ́nà ara fà dòdòdòdò wọ́n ń sọ̀rọ̀ pàwọ́ àti ṣe wọ́n ń bẹ̀rẹ̀ pé analyst lórí ẹ̀ wọ́n ní wọ̀lá ìwọ̀lá bó ṣe wà ìkó òun gbọ́ ọ̀rọ̀ sábà yìí wọlé kò sí kàkà lára wọn lẹ́yìn kí ọkọ̀ òun wà lápò àti owó sí kàkà lára wọn kí gbogbo ìtàjọ́ sì máa ń bọ́ lú àwọn olùgbé ló ti káńsù wọ̀lá ìjọba yẹn wí bẹ́ẹ̀ ni àwọn olè ń bẹ̀rẹ̀ àjọ máa lú yẹn kọjá ìṣẹ́nu tó láti láti òun wá láti ọba àgùn àwọn eh, ohun ìfún jìnà tó láti lọ́dún rẹ̀ ó di yé wa ó dáhùn náà tó lágbára àti kíjà àwọn gbogbo nǹkan tó máa jọ mọ́wùsà irú rárá lọ́dún òní ọba àyàdùn ọ̀hábọ̀ ọlọ́kọ̀ bá sẹ́rẹ̀ fẹ̀rẹ̀ òun gán ṣe wá sí wọn jẹ́ sùkú ọdún àti fún wa oní islam oní islam àníkẹ́lá ti ṣe kẹ́lá ti dáhùn sí ọmọ ah, sí òun ah oníwáǹdì láti ẹ̀wọ̀n tí láì mẹ́rin ìlú rẹ̀ yìí fún ìsìnkún wọ́n láwọn òṣèlú máa bọ́ lórí ẹ̀ ń kò bá wọn bọ́ ó di ọkọ̀ ká fún ilẹ̀ lókù àmọ́ kó wọ́n máa ṣe òun ọ̀rẹ́ ẹgbẹ́ ten years kò bá wọn ṣe ọya yẹn ó di ẹyí ìṣèlú nìyẹn àwọn ọ̀tọ́ ọlọ́wọ́ bá kan bẹ táwọn fẹ́ máa tí àwọn nǹkan tí wọ́n kọ́ wọn fẹ́ ṣe ìrádé gbogbo àti rìbáìbù àwọn òṣèlú kí ẹ̀kọ́ fún wọn ó di wa láàrúdé wa alẹ́sìkí primary school kan láyé náà ni pé ọ̀n gbọ́ ọ̀n gbọ́ ọmọ ọ̀rọ̀ ni ó di ẹ̀yọ̀ fún afẹ́ kó ojò fún máa ti wà mọ́bá sí sù ìlú wa afẹ́ ní fátì ìlú wa fáì lábẹ́ mi máa ń ṣe bí àwọn fà wọ́n tàì wọ́n ti primary ní ẹrẹ́ tí wọ́n ti ń kọ́ shop complex àbí ẹ̀ǹkì oníkọ̀ọ́sí bẹ̀ fáì ó ti gbọ́ báyìí ìjọba àlú yí àbíkójú yẹn ìbájọ́ òye ìlú yí tribe gbogbo nǹkan máa ilẹ̀ mẹ́rin fúláṣì fún ó di wọ́lá òtí àlàálà ẹ wo ọba zikiru lẹ́jẹ̀bú ọlọ́ba kó wa tó sọ́nà kọ́tà náà fúnà kí láwọn wà kókó wù sí ọba àmọ́ báyìí irú wà tó kábìtì ó kábìtì ó kẹ́kẹ́ àti ìjọba ẹgbẹ́ ìṣẹ̀lẹ̀ Islam kọ́ ọkùnrin mọ́tò ìbejì ó jẹ́ ìgbọ́n tàbúrò gan ìṣẹ̀lẹ̀ ọgbà ìkẹsà ilé ẹ̀kọ́ ni kẹsà mọ̀ yákan náà ẹni tí máa bí náà òkúta yìí bẹ́ẹ̀ kan náà àmú wa fẹ́ bí kí káàkà yìí àmọ́ dúró bá ti bàtà gbà dúró àwọn nǹkan tó dì bù nígbà tí ó yé ọbẹ̀ tí ọba ni ó ń tẹ̀bẹ̀ ní ìlẹ̀jẹ̀bú ìyárí uk ṣe lágbára tó yẹn àwọn awónìlì bó ṣe lágbára tó wọ́n gbógun sí wọ́n fèé nílẹ̀ yorùbá ló ní irun kó bá kankan lórí irun tó irun bẹ́ẹ̀ ó di irun kó bá kankan lórí irun tó káàkiri wẹ́wẹ́ àwọn awó ni ju àwọn olóògbò ni wọ́n lóògùn kankan wọ́n ti pa ó di yẹ mo ṣe rí ni wallahu ta'ala alam náà. lọ́lé mẹ́ bẹ́ẹ̀ bọ́ akọ̀lórí bá wọ́n ṣá ìdí wọn kọ́ àti ìdí mẹ́rin. lẹ́yìn ọ̀sẹ̀ bẹ̀rẹ̀ ka, صلى الله نبي الكريم وعلى آله وأصحابه أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته ndị رباي ọlọ́run fi kọjá ọkùn àwọn dábà ń ṣe ọ̀rọ̀ náà la kàrà mi tìtì ní àná ó di wa so à ń bẹ̀rẹ̀ gbogbo àwọn dábà ń ṣe àwọn yẹ́kẹ̀yẹ̀ kan rìbá àwọn káríkà dáàkó mẹ́ bí dájú ni ọlọ́wọ́ mọ́jà bá wọn jẹ́ rìbá ọlọ́wọ́ naam àwọn alaikum salam bẹ̀rẹ̀ Thank you bẹ́ẹ̀ni ọ̀rọ̀ islam kan bíyà méjì máa gba islam kan lọ́wọ́ lọ́kọ̀ fún wa òye àyàfi lẹ́yìn pé wọ́ta tiẹ̀ dẹ́mi ìjọ ta àwọn tẹ̀lé tí tí náírà lápẹ̀júwe ọba adébí ni wàhálà nǹkan bí náírà kò tó burú lẹ̀ ó di yé wa. àti kàyé síwájú ẹgbẹ́ ní dọ́là sí náírà kò tó burú lẹ̀ àmẹ́lẹ́ iná bíbí yẹ́dì ni mo ń kó tiẹ̀ wá náírà wa tiẹ̀ wá kọ́ ọgbọ́ dọ́là rẹ̀ mi ìbí wá gbà lọ́la ó di wa náà àkàrẹ́ náà àwọn alùpùpù sẹ́rẹ̀ àǹtẹ̀là. Naam, ọba mu, ọba mu, ọba ti kàtàrà tí wọ́n bẹ́ ta mọ́tò ìdúwé mọ́tò wà náà àti sọ fún wa náà nù tí wọ́n yẹn yín bẹ̀rẹ̀ lébi ẹ̀ mọ́tò wà tí wọ́n bù wà yẹn wọ́n ti yọwọ́ ẹ̀ ní three hundred nínú sọ́lọ́ ni ẹ̀ka mọ́tò sí three hundred eighty ẹ̀rọ lọ́tò mi lọ́ra five hundred fifty ó di ojú dànù àmọ́ ìyá fi pé kí ní bá mọ̀ ra òun nídìí ẹ̀kọ́ òun lò ní. Ara ó ṣe ìtẹ́lẹ̀ tí wọ́n ti padà ní. Bọ́lá àkọ́ ń kọ́lọ́ nǹkan lọ́wọ́ rẹ̀. Ẹlẹ́gẹ̀ẹ́ tí wọ́n kọ́lọ́ rẹ̀ wọ́n ti kásì lọ́n jẹ. Wọ́n ti túká. Dáa kọ́ kò nídìí wọ́n ra wọn. Kọ́tà fẹ́ tó bẹ̀rẹ̀ pé mo rà fún mi ní owó mi. Ó gbà jùlọ, ó di ìwà. Ọ̀la gbogbo bá ṣe bí ó rújú. Ìdáàmọ̀ fún mi wò, ó di ìwà gbogbo gangan ìjámọ̀ fẹ́ ó di bí wọn jẹ̀mọ́ rẹ̀ tún máa wọ́n bí náà bá kábírù bí wọn jẹ̀mọ́ rẹ̀ lè díẹ̀ ní wọn bí wọn bí fẹ́ẹ́ wọn tó máa lọ bí ìyàwó tó láwọn fẹ́ fi ákìlù tí wọn ní sọ fún báyàwó kò yẹ kí ákìlù wọn àwọn fẹ́ so fẹ́ so igi ni tí wọn sọ sẹ̀ wọn ní wọn pẹ́ àti so igi o ẹni ìnámọ̀lá àmàlù bìnnìyàn ẹbí báyà wọ́n pé òun fi ọmọ òun fún wọn ni wọ́n ti tẹ̀lé o wọn náà ẹ̀ náà ti sàlá kí wọ́n bá ti gbà ọ́ tó ara ọ̀ ẹ̀yẹ́dú ẹgbẹ́ ti kọyanjú ó di ẹ̀yẹ́dú ẹgbẹ́ ti kọyanjú ó di wallahu ta'ala alam pàápàá jùlọ tó jẹ́ dá ẹ̀yà wọ́n tó ń ṣe wáàzì wá sákùlù ẹgbẹ́ ọkọ̀ fún wa lóyún ọmọkà lóyún náà Ẹgbọ́n ọ̀yọ́ sọ pé yẹ báyìí mọ̀ fẹ́ kò méjì ẹgbẹ́ tó ọ̀nà pé àyẹ̀yẹ ah, báyìí ni mo fẹ́ kò bá lóun bẹ̀ ó díẹ̀ wà Allahu ta'ala alam náà wọ́n á lè kí n sọ ìrọ̀ mọ́mọ́ àdàkùn ìrọ̀ pèjúwe ìrọ̀ àwọn gọ́ọ̀mẹ́ntì functions wọ́n lé wọ́n lé alábẹ́ mú ọjà lọ́wọ́ rẹ̀ ṣé ká bàbá tó ti kú ní ilé ìwé náà. bámu ilé ìjọba ìṣẹ̀lẹ̀ láàárọ̀ yìí nù à ń lọ bí abẹ́lẹ̀ yọ ìyàwó ọmọ bàbá ìgbà kàbírù ọlọ́mọdé àfàbàkàn bàrẹ̀ náà so ní ọjọ́ bá kọ́ yìí ìdẹ̀mẹ́wàá làwọn níjì àwọn ní gbọ́ àwọn ọ̀sán náà náà náà nù lọ gbé àwọn fífí làwọn lọ gbígbé fífí ẹ̀bá yìí lọ́dún mi ìyẹn mẹ́wàá tí wọ́n wí ìsọkúgbèrè mẹ́rin ọkùnrin mẹ́fà ó di ìtútù bí nù bí sì ní bálé ní ìsìnlẹ̀ yìí nílẹ̀ yìí lónìí kò sí bèrè yẹ ojú bí kò sí bèrè bèrè bèrè àwọn bèrè bèrè àwọn ilé ìwọ̀n ẹ̀ẹ́dẹ̀ ṣẹ́sọ̀ ṣẹ́sọ̀ báwọn náà kọ́ àwọn èèyàn ní ìmẹ́wà ní àwọn tí ìwé ọ̀rẹ́ ní àlà ìmú àti pípa lọ sí wà wọn ọ̀rọ̀ àfipá akọ̀ akọ̀ nǹkan gbà mí fẹ́rẹ̀ àwọn jà ilé ẹwà ló ti jà ilé àjọ tó lọ́fi bá pé aláha kún mu tàkìlá sọ wàbí àzùkùn mọ̀kàwàbẹ̀ àwọn àwọn ọmọ náà wọ́n kàwọn àlàyé tán tún kàwọn òkú náà wọ́n kàwọn àlàyé tán àwọn òkú wọn kàwọn àwọn òkú yìí lọ ọlọ́bẹ̀rẹ̀ gbà òkú wa lélẹ̀ ọlọ́bẹ̀rẹ̀ aláhàbù púpọ̀ púpọ̀ owó púpọ̀ akọ́yàn púpọ̀ rígbà yìí hátà àti ọlọ́pẹ̀ yára bukabira ó ní ẹni tó lọ ní ẹ bó lè rí mi ọláhùn ó wà lọ́wọ́ ọ̀rọ̀ àwọn ìdájọ́ ẹ̀yí ẹgbàgbà yẹn wọ́n gẹ́gẹ́ bí mùsùlùmí ọmọ́tò ìtọ́rọ̀ yorùbá ni ẹ̀yẹn tí kẹ́kọ́ ọ̀rọ̀ islam kábàbí ìjọba àwọn tó máa ń sọ̀rọ̀ náà mùsùlùmí làwọn náà ó di yẹwà bóyá ń gbà mí wọn mìíràn bóyá ọwọ́ báwọn fẹ́ ṣe ilé àlejò ọwọ́ abẹ́rẹ́ yẹn ó di yẹn tó bó lérí wallahu ta'ala alam náà Ìjẹ́ pàtàkì tí wọ́n máa ń fọ́lẹ̀ jọ, tí wọ́n á fi gbé ọ̀pọ̀ ìgbé ọjọ́ ìgbé lọ́dọ̀ àwọn ará ilé ọba àbí àrẹ olùdó wọ́n aláàrọ̀ pé àwọn fẹ́ so ìgbé ohun láti jáde àti wáyé àmà tó límà wọ́n lọ fún gbàdá àwọn ẹ̀sùn kéèyàn ara ọ̀ kò yé wọn kò yé wọn ẹ lọ bí ọ̀pọ̀lọpọ̀ yìí ní ìgbà tí ìbá ẹ̀kọ́lọ́ ọba sùkánù tó jọba láàánú àti tí báyá wọ́n ti lọ sẹ́sùn kọ́rẹ́ tí wọ́n ti gbé òsì ọ̀fọ́lọ́wọ́ igi mẹ́kọ̀ọ́ sí ọ̀rọ̀ ọkọ̀ àǹtẹ̀ sí gàmẹ̀ pé ẹ̀tọ́rọ ohun fífún yín wọ́n yàtọ̀ kò sí kò sí kò sílẹ̀ dada bro abdulrahman ó ní afáàkà sọ ìgbé ní lọ́dọ̀ àwọn ọjọ́ kan ó gbàgbé pé mi pé wọ́n san láàkì ìyá ìyàwó ní ẹ̀rọ mọ̀ sí ìgbà sàdákù náà wọ́n bínú wọn ti ọjọ́ sí parí ẹ̀mí sàdákì wá ó ní wọ́n gbogbo gbogbo wọ́n kọ́ wọn fẹ́ẹ̀ kí wọ́n sáré ní owó gbà ó di é ó lè rí nìyẹn ó lè rí nìyẹn ọlọ́run ló àfọ̀rọ̀ yìí. àwọn jẹ́ kúta lùí náà ni àbí? ọ̀fìn lùí kú yẹn bí àwọn ènìyàn oúnjẹ kúrò láti kàní oúnjẹ kúrò ìlú wa náà nì aláàkọ́ ní àfà lóyún ló sí ẹlẹ́kẹ̀ẹ́bí náà àwọn aráfà lóyún ló sí náà náà ọ̀rọ̀ yẹn jẹ́ àmọ́yẹ tuntun yẹn wọ́n wá sọ pé àwẹ́kẹ́ àwẹ́sọ igi tó wáwẹ́ yọjú o ọmọ mọ́sálà kí lọ́kọ́ sí igi lẹ́kẹ̀ẹ́ náà ọjà báwọn láti bọ́ ìgbìmọ̀ ìpínlẹ̀ wọn wá tó wá wá ojú wọn sọ igi ni o nígbà wọn máa ṣe wọ̀límà ọ ìyàgbọ́n inú lọrin báwọn ti máa ti rìn wọ́n gbé lu àfààní wọ́n lè tọ́lá olóbi lọ méjì mẹ́ta àwọn àwọn àti kọ́ fẹ́ sàlà méjì bẹ́ẹ̀ ṣe wàlímà ní ẹ ó di wa wallahu ta'ala alam tí wọ́n sì rí dàrú máa lọ́wọ́ tí wọn ìlú tí yẹn ọ̀rọ̀ ọ̀tà wọn lu yín lọ́gbà ayé tẹ́lẹ̀ tí wọ́n oníkọ́lá àwọn afọ́ lójúmọ́ bí bí bíkà tí wọ́n fi darí nínú inú ọ̀rùn wọn lágbára ti wọ́n tó àfi sùúrù kí ẹ múra kẹ́kọ̀ọ́ àti lẹ́gẹ̀rẹ́ ti dára gbogbo tó débi ọlọ́wọ́ kan ti fún ọba afẹ́ lọ sí tọrọ ìyàwó kàbí ọmọdé fàbákà sí ọlọ́ba gbogbo ọlọ́wọ́ ló sọ ọ̀rọ̀ sọ̀rọ̀ ọlọ́ba ọlá Qur'an al-Karim ọlá aláìlélá gbogbo wàrà bẹ ọ̀nà àbújá mi àmì máa jẹ́ tì mí ọ̀nà gòmìnà àǹtà náà sì fi ọ̀sẹ̀ náà.